pagata bá ọlọ́run ọmọ ẹ̀ka orí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́jà bẹ́ẹ̀ máa ṣe gbèsè torí ike nà kí ló dé tó ṣe kó òun la gbọdọ̀ lọ sí káàkiri ṣe ìdánwò yẹn ni ọlọ́wọ́ aṣọ ìdí tọ́lọ̀ fún wa ló wà yìí ní àyè ìmọ̀ye àyè ó ti wá lápá lóríṣiríṣi àyè ti wá láyé lórí ní oríṣiríṣi àyè lọ́rọ̀ tó wá lápá kí ló fà. àlàyé. kì í sòrò lọ́dà rẹ̀ kọ́ọ̀dà èèyàn jáde tẹ́kù tó mọ̀ nǹkan gbogbo ìdáná tó lè lò téèyàn bá ń jọ́sìn ipò lẹ́yìn ọlọ́run ọ̀dà yẹn tán lọ mà bọ́lá ọ̀rọ̀ wa dá ọ̀fáyé sọ̀rọ̀ gbogbo nǹkan yóò wò ní máa báyà tó lè mú ọ máa sá lọ ibi tí ò yẹ ọ torí bọ́ ọ̀dà yẹn tán lọ mọ̀ kan bọ́lá wa lè gbọ́n sáré ọ̀dà kan lọ́wọ́ tàbí òkú kan òkú ló kọ́ máa ṣe. aláwo ni kọ́ ọ̀la. ṣe bí àgbọ̀dọ̀ ṣe nǹkan lẹ́yìn tó rọ́mù ọlọ́mù ìdádẹ́dà eléyìí tó dùn mọ́ ẹni wáyé pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ta ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tó dá wa ṣé wàá gbogbo tí àwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ọba kátóbi kò bí wọn ò ṣe dẹ́dà ò kò sẹ́ni tó bẹ náà pé n tó ń sìn lẹ́yìn ọlọ́run kó bẹ tó ẹni tí bá ń bọ̀ ọbẹ̀ náà ló gbogbo ọ̀pá tó lè bẹ lọ́rùn rẹ̀ ẹni tí bá ń bọ̀ omi kó ní omi lọ òye ìmọ̀ rẹ̀. ọjà àwọn ọkọ̀ gbígbé bí ọjà báwọ̀ wọ́n ní ara yorùbá bẹ̀rù kú débi wípé ikú tọrọ ọ̀rọ̀ wọn ọ̀fẹ́ wọ́n ní ọlọ́mọdé àtúgbò orí lójú wọ́n ṣètò ní kọ́lọ́dé àmọ́ orí ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ní kótó ọ̀rọ̀ ọ̀rọ̀ tó tó tó lágbèbà gbogbo ẹni kálábọ̀ nínú àmì yorùbá ọ̀fẹ́ fúra rárá pẹ̀lú gbogbo ẹ̀ náà ọ̀sùn wà jẹ́

Давно. كما يحبنا ونحبه òbí gan ni tó fẹ́ràn ara sí fẹ́ràn òbí làwọn ọlọ́run sọ lọ́la ní. àwọn lọ túbọ̀ sí wípé òbí ìyá ọlọ́run èyí ni kóun nìkan ló yẹ á máa ọba pípọ̀ tó bá láyé àbí ọba yìí nǹkan tẹ́lómi ìjọsìn nǹkan ọba láyé tẹ́lómi àwọn òkúta yẹn kọsí. àwọn èèyàn gbogbo tó kù lẹ́dẹ̀ yìí ọlọ́wọ́ wọn là wá a ìyá ọba yẹn ṣiṣẹ́ owó tó yẹ kí wọ́n gbà lọ́wọ́ yẹn tó yí. ẹ̀yà ọba yẹn lọ́wọ́ lọ́wọ́ ọjọ́ wọn kú mọ́ ẹni Islam dédédé. ọ̀dọ́ wa máa ń dábàá kàkà máa ń gbowó àwọn amóhùnsìn lọ sí fún wọn nílò àwọn agbègbè náà tí wọ́n ṣe láwọn ọ̀sán wọn wọ́n sì wọ́n ẹ̀kọ́ lọ́wọ́ ọlọ́run ló sàánú wa alàbí ìkọlá kọ̀ọ̀kan wọ́n yà ti nàìjíríà ọ̀rọ̀ ìwòrò làálàá kọ̀ọ̀kan dáadáa. tó bá bẹ̀rù náà yóò kí ìwé àkírun lọ́dọ́ tó ti àwọn ọlọ́kọ̀ kan lọ́nà fẹ́ yóò wò ta o yóò wò ta o bí ọba ní wò ta ni ní yá tó o ó yẹ kó yá tó o lébi ni o àbí bẹ́ẹ̀ kọ́ bí ọba ní wò ta kò ní ọlọ́ kò ní yá yóò sọ bá ti wọ̀ sọ sì wò ta ó sì wá ní wọ́n sọ láyé. àbọ̀yá ó ń wò ta ó yá máa fọkàn sí àjẹ́ yóò mú ìdáhùn yóò mú ta bọ́ọ̀ bá ti sí lọ́wọ́ òun ìbẹ̀rù rẹ̀ lórí ìjọsìn fún lọ́wọ́ òun ní ọmọ ọmọ ìbáyọ̀ ọlọ́wọ́ bá sí ọdẹ bọ́ọ̀ bá sí wá ń sìn o dùn ara rẹ̀ lè tí wá jẹ́ pé eléyìí tí ó dá ẹgbẹ́ tó ti tọ̀ ya sí abẹ́rẹ́ ọdún rántí abẹ́rẹ́ ọdún abẹ́rẹ́ máa jẹ táwọn ọdún rántí rẹ̀ oníjẹ́ bẹ́ẹ̀ máa rántí wọlé ìgbà wọn ní ẹgbẹ́ lọ́la ọlọ́mọdé ọjọ́